فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أدعوكم الله سبحانه وتعالى أترى إكاتك يا النبي صلى الله عليه وسلم أبي الله سبحانه وتعالى وصبا سالكم إكالة عليكم رياض جكاري وما سعبي النبي أتعمتي ومتلوا أبي الله مبارك ولا كما سعجيكي إكانا وقالي أني قوقوا أتوقع أنتوا ولو إلى النبي صلى الله عليه وسلم تفدي جواب إلى القيامة أتوبها فلقلوا السلام عليكم ورحمة الله وبركاته إلي هنا يوم جاء ìjókòó alákọ̀ọ́kọ́ níbi tí a ti gbìyànjú láti máa ṣàlàyé tírà tí ó gbajúmọ̀ tó jẹ́ pé òun náà ni Bulughul Maram min Adillatil Ahkam tírà yìí ìkan nínú àwọn tírà hadith ni tó jẹ́ pé ó sọ àkójọpọ̀ láàrin hadith àti fiqhu èyí náà ló kójọ sínú ẹni tó ṣe tíra yìí orúkọ wọn náà ni alhafiz ahmad bin hajar al rahimahullah so tí ó gbajúmọ̀ pẹ̀lú ibn hajar wọ́n bí ibn hajar ní ọdún 772 773 lẹ́yìn hijira ó sì kú ní eight hundred and fifty two lẹ́yìn hijira so tí ń jẹ́ bí nǹkan bí seventy nine years òun náà ni afa náà lò láyé so tíra yìí ó gbajúmọ̀ púpọ̀ Bulugul Maram nínú àwọn tíra tó gbajúmọ̀ tí afa náà tún ṣe òun náà ni ṣáríhù sọ̀hìl Bukhari Fathul Bari ẹ̀yìn tó jẹ́ pé òun náà fi ṣe ṣáríhù sọ̀hìl Bukhari nínú àwọn tíra tí ó gbajúmọ̀ ni tó jẹ́ pé kò fẹ́ẹ̀ sí ẹnìkan tó ṣe xidima fún Sahih Bukhari tó tó bí afa yìí ṣe gbìyànjú lórí ẹ̀ náà síwájú ká tó wá bọ́ sínú Bulughul Maram ó ṣe pàtàkì ká ṣe àwọn ìtìsíwájú kan ní tó ní ó ṣe pẹ̀lú hadith anabi sallallahu alayhi wa sallam nítorí pé Allahu balikiola ó ti sọ nínú alukur'an pé inna nahnu nazzalna dhikra wa inna lahu lahafizun Allahu balikiola ní àwa la sọ alukur'an kalẹ̀ wa inna lahu lahafizun ọlọ́ọ̀bà àríkẹ́lá ní àwọn náà láti máa sọ ṣe láwọn fáà fi jẹ́ kó yé wa wípé ọlọ́ọ̀bà àríkẹ́lá fúnra rẹ̀ gangan òun náà ní ń sọ alukur'an ẹ̀yìn tí ó jẹ́ kí ọwọ́ bàjẹ́ kàn láti wájú ni àbí látẹ̀yìn látòkè ni àbí látìsàlẹ̀ gbogbo ọ̀nà tí àwọn ọ̀tá ẹ̀sìn tó ń bá gbìyànjú láti pé àwọn fẹ́ da ojú alukur'an ìbolẹ̀ wọ́n sọ fún wa pé tẹ́bá lọ wọnú irú eh, version alukurani báyìí o wọ́n ti pa nǹkan báyìí rẹ bẹ́ẹ̀ o wọ́n fi nǹkan báyìí sí o tó jẹ́ pé àwọn ọ̀tẹ́ ìsìn náà ni wọ́n ń da gbogbo àwọn ète yẹn so àmọ́ wọn wà rí kí ọ látara pé ó sọ alukuran ẹ̀yìn gbogbo àwọn nǹkan yẹn àti rẹ̀ máa ń tú so ẹ wá rí sunna anabi sallallahu alayhi wa sallam tó jẹ́ pé iṣẹ́ tó wá ṣe lára alukuran iṣẹ́ tó tóbi púpọ̀ ni torí pé sunna anabi sallallahu alayhi wa sallam ọ̀nà méjì ló pín sí súnà míì wà tó jẹ́ pé wọ́n ń pè ní súnà tó ń ṣàríà súnà míì bẹ̀ tó jẹ́ pé súnà yẹn ó gbé òfin wá nínú kíni òun ó mú òfin wá gẹ́gẹ́ bí Kùránì ti lè mú òfin wá ni so ìrìn bẹ́ẹ̀ nínú súnà Ànábì sallallahu alaihi wasallam tó jẹ́ pé súnà tó ń ṣàríà tó jẹ́ pé súnà yìí òun ó sàlàyé ní tí Al-Kùránì bá mú wá lódìdí tó wàá sàlàyé rẹ̀ fún wa ní fọ̀síwẹ́wẹ́ so ló fi já sí pé àbùkátà sí súnà Ànábì sallallahu alaihi wasallam so nígbàtí alkùránì ń sọ̀kalẹ̀ fún ànábì sallallahu alaihi wasallam ẹ̀yẹn ti ń sọ̀kalẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ ẹ̀yẹn àwọn sàájú ànábì ní bùkátà sí àwọn ìbéèrè lóríṣiríṣi tí wọ́n lọ bí lọ́wọ́ ànábì sallallahu alaihi wasallam ẹ̀yẹn àwọn nǹkan míì wà tó ẹgbẹ́ wọn bí ànábì ni àwọn nǹkan míì wà tó ẹgbẹ́ wọn tiẹ̀ ní béèrè gan ànábì ni ó sàlàyé fún pé báyìí lẹ́sẹ̀ sílé báyìí lẹ́sẹ̀ sílé báyìí lẹ́sẹ̀ sílé àwọn nǹkan míì jẹ́ pé nínú iṣẹ́ ànábì sallallahu alaihi wasallam níta ń ṣe láti pé bá ànábì ń ṣe é tí ànábì ò sì ní sọ fún wọn pé níta ẹsẹ̀ yóò ọrọ̀n tó tánàbí ò bá ti sọ bá yẹn òun náà ń pè ní kíni òun náà ń pè ní at-taqrir sunnatun taqririyah òun náà ni nǹkan tí ànábì sallallahu alaihi wasallam dákẹ́ torí wọn tó ń ṣe torí pé ànábì ò ní dákẹ́ lórí ìbàjẹ́ ànábì ò ní rí nǹkan tí ò da káwọn sábẹ́ máa ṣe kọ́ wá dákẹ́ so tó bá ti dákẹ́ lórí nǹkan kan táwọn sábẹ́ ń ṣe ó túmọ̀ pé so báyìí ni ànábì sallallahu alaihi wasallam ànábì àmọ́ sọ̀rọ̀ fún àwọn sábẹ́ rẹ̀ ànábì àmọ́ sọ̀rọ̀ àwọn àmọ́ rí àwọn sàábé sì máa ń ṣe kí ni wọn a máa kọ́lẹ̀ wọn máa ń kọ àwọn nǹkan ilẹ̀ wọ́n ń kọ́lẹ̀ nígbà tí wọ́n ń kọ nígbà tí alukurani fi ń sọ kàlífà anabi sallallahu alayhi wa sallam so nígbà tó dé àsìkò kan anabi sallallahu alayhi wa sallam ní la taktubu anni shay'an ghayra alukuran anabi ní ẹnikẹ́ni nínú yóò gbọ́dọ̀ kọ nǹkan kan nípa mi o tó yàtọ̀ sí alukuran wa man kalẹ̀ o anabi ní kò yà so eléyìí òun náà ní ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ń gbára lé ní àwọn tí wọ́n ń takò hadith anabi sallallahu alayhi wa sallam pé ṣe bá anabi náà tẹ̀sí ní ká má kọ́ kí ló ń padà wá sí kéde kí ló ń padà wá kọ́ bẹ́ẹ̀ ni anabi sallallahu alayhi wa sallam wí bẹ́ẹ̀ ní bẹ̀rẹ̀ ẹ̀yẹn nígbà tí alukur'an ṣe ń ṣe kíni tí alukur'an ń sọ kalẹ̀ nígbà tí a máa ń kọ alukur'an tá à ń kọ hadith anabi sallallahu alayhi wa sallam ó rọrùn ká ṣe kíni ó rọrùn ká ti ìbọn ara wọn ìyẹn apadà rí àwọn hadithi míì tẹ́ pé inú àwọn sàábì ànábì wọ́n bí ànábì sallallahu alaihi wasallam pé iná ìkànnì àwọn sàábì ànábì sọ pé iná nasma'u minka ahaditha la nahfazuha afanaktubuha ó ní a máa gbọ́ àwọn ọ̀rọ̀ lẹ́nu rẹ̀ ànábì sallallahu alaihi wasallam tí ànábì máa ń sọ̀rọ̀ tó máa ń sọ̀rọ̀ tí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀rọ̀ yìí la nahfazuha àríhá afanaktubuha ẹ̀ wọ́n ní sáà lè máa kọ́ anabi sallallahu alaihi wasallam sọ fún yín pé ó wá sọ fún wa pé qultu nahaytukum pé èmi náà mo ní ẹ má kọ tẹ́lẹ̀ o ala faktubuha àmọ́ òní sinmi o ẹ máa wá ṣe kí ni ẹ máa wá kọ́ òní àlọ́ ìfọwọ́ tó fi jẹ́ pé a rí i pé àwọn sàábé wọ́n ń ṣe kí ni wọ́n àwọn sàábì ànábì ò mọ bùkátà sí àwọn nǹkan tán padà nídìí nígbà tí tó ti kíni nígbà tọjọ́ wọnú tán kí ló fà á òun náà ni pé àwọn tó wà láyé ńgbà yẹn àwọn tá ànábì jẹ́rìí sí pé generation tó dáa jù ni wọ́n wọn ò lè fojú rẹ̀ kan parọ́ mọ́ ànábì sallallahu alaihi wasallam tẹ́nìkan bá ti sọ pé anábì sọ báyìí dé gbogbo ó tẹ́sí ni tí a fẹ́ gbọ́ àwọn ìgbà tó padà yá tó di pé àwọn aláburú wọ́n ṣe kíni wọ́n sá pamọ́ sínú ẹ̀sìn àwọn ẹ̀dínbàjẹ́ wọ́n wọnú islam láti pé kíni láti pé kàn bá fi ba islam jẹ́ ẹ eh, ó wá di pé wọ́n parọ́ mọ́ ànábì sallallahu alaihi wasallam so òun náà ló fà tó padà wá di pé tẹ́nìkan bá ti fẹ́ sọ pé ànábì sọ báyìí tí wọ́n máa ń sọ fún náà ni pé sámù lánàá rijalak ọ̀dà tó bá ipá ànábì sọ ọ́ sọ àwọn tí ó ṣe kíni àwọn tó gbà lẹ́nu wọn wá òun náà ló fi ah, alaihi wasallam ẹ̀ eh, tó bá tí ẹni ẹ bá ti ṣe kíni tí ẹ bá ti ṣe sàábé á bè lọ́wọ́ ẹ̀ pé mo ló ti gbọ́ ẹnìkan tó jẹ́ sàábé yín lápèjúwe tó tẹ̀lé àwọn sàábé ànábì kò lè sọ̀rọ̀ kan ní tìkọ́lá ànábì sọ báyìí wọ́n bèèrè lọ́wọ́ rẹ̀ pé ẹnu ta ló ti gbọ́ ó gbọ́dọ̀ gbọ́ lẹ́nu sàárì ànábì tó bá wá gbọ́ lẹ́nu sàárì ànábì yẹn sàárì ànábì náà wá sọ fún gbọ́lẹ́nu ànábì sallallahu alaihi wasallam so na ló fà tó kí àwọn afá sọ pé al-isnad chain of transmission tẹ́ rí mu wọ́n ní nǹkan kan ní tọ́lọ́wọ́ bá rí kí ọlá fi sa àlùmọ̀ ilé lẹ́sà al-isnad wọ́n ní làwọ́lá al-isnad laqala man sha'a ma sha'a wọ́n tẹ́ bá ti torí isnad yìí ni ẹni kálukú ẹni tó bá wù ni o bá máa sọ tó bá wù ó kálukú kà máa wù ni tó bá wù ni àmọ́ ń torí pé wọ́n ti mọ̀ pé tó bá sọ kíní kan á bèèrè pé sọ̀bí tó ti rí fún wa tó ó ní òsí níbi àwọn ẹ̀sìn míì ẹwọ nísìn lápòjúwe nísìn ẹwọ orú báíbù tí wọ́n náà kó jọ nísìn ní tọ́ntọ́ pé tíra tọ́lọ́ so ẹwọ báíbù nísìn àwọn gánà mọ̀ pé lẹ́yìn bí ọgọ́rùn mélòó lẹ́yìn bí sẹ́ńtírì mẹ́rin tí Jésù ò ti sí mọ́ ìgbà wọn náà wá ń kójọ kọ́dà nínú àdìsí ànábì sallallahu alayhi wa sallam tí yẹn bá sánjọ́ ń tẹ̀mí sáwárí tó wọn ò pàdé ara wọn tó bá gba ọ̀rọ̀ wá lọ́tọ̀dọ̀ rẹ̀ à nígbà wọlé inú ṣẹ̀ríà Islam ẹ̀ lápèjúwe nísìn àwọn méjì ní tí wọ́n jọ ń tẹ̀mí lásìkò tá a wà yìí ẹnìkan wá ń gbé Maiduguri ẹnìkan gbé Ìlọrin tá a wà yìí ẹni tí wọ́n ń gbé Ìlọrin nísìn ó wá sọ̀rọ̀ kan ó wá sọ pé ẹni tí ń gbé Maiduguri sọ báyìí pé a wà wádìí pé ṣé wọ́n pàdé ara wọn sẹ́ni táàbù kò ní lọ́rin rí lọ sí Maiduguri àkótáàbù lọ rí o eléyìí kan tó ń wá lọ́rin rí kò wá lọ rí ọdúnbọ́n tí a pàdé ara wọn yàwọn lójú àlá ni ìdá tó bá ti rí báwọn níjà rí pé hadith yìí kò sékíní hadith wò lálàáfíà ẹ bí tí wọ́n sọ ẹ̀sìn dé so irú ẹ̀sìn wo ni irú àwọn inú àwọn ìgbésí kọjá lọ ìwé ló ní ogoro àwọn nǹkan tá à ń sọ yìí náà ibi tá à ń lọ bẹ́ẹ̀ so gẹ́gẹ́ bí ìtìsíwájú kó máa gùn púpọ̀ ibi tá à ń lọ bẹ́ẹ̀ náà ni pé ẹ wá rí hadith ànábì sallallahu alaihi wasallam ọlọ́run ti sọ pé òun lòun sọ alukur'an ọlọ́run wá yin àwọn èèyàn ti hadith ànábì sallallahu alaihi wasallam pé ká máa sékíní pé ká máa sọ so náà ló fà tó fi jẹ́ pé ọ̀nà táwọn èèyàn wá gbà tán fi pé bọ̀ yìí sí àdísì ànábì sallallahu alaihi wasallam ọ̀nà eríṣiríṣi ni àwọn kan bẹ tó jẹ́ pé tí wọ́n mójútó nípa àdísì ànábì sallallahu alaihi wasallam òun náà ni nǹkan tó ní í ṣe pẹ̀lú kíni tó ní se ṣe pẹ̀lú ìwáyà báwo náà ṣe gbẹ̀gbà rẹ̀ lágbájá gbà wá látọ̀dọ̀ lágbájá lágbájá gbà wá látọ̀dọ̀ lágbájá ó dá lágbájá yìí gan kí ni kò rẹ̀ nínú ẹ̀sìn sẹ́ni tó lálàáfíà nínú ẹ̀sìn ni sẹ́ni tí ó ní mẹ́mórì ni tí ẹni tó lè kọ nǹkan kalẹ̀ ní gbogbo àwọn nǹkan yìí wọ́n sọ́dì rẹ̀ nípa gbogbo àwọn tí wọ́n jẹ́ kíni tí wọ́n jẹ́ àwọn collector kọ̀ọ̀kan collectors of hadith tó gbogbo àwọn yìí nísìnyí àwọn collectors kọ̀ọ̀kan yìí nísìnyí wọ́n wá sọ́dì wọn wọ́n sọ́dì wọn àwọn kan bẹ́ẹ̀ pé táwọn mójútó nù ẹ̀ tó gbogbo àwọn eléyìí nísìnyí báyìí àwọn náà ni kíni àwọn náà ni ulama u àríwáyà so àwọn kan mójútó àwọn kan bẹ́ẹ̀ pé àwọn mójútó kí ni hadith gangan làwọn mójútó ẹ̀ ti bá àwọn mójútó hadith yẹ gangan pé ṣe àdìsó lálàáfíà ni àbádìsó lẹ́ni so àwọn wọ̀nyí nísìn àwọn kan ni àwọn kan tún bẹ báwọn nínú àwọn àfá so àwọn míì wọ́n bẹ tó jẹ́ pé ní táwọn mójútó níbẹ̀ àwọn mójútó méjèèjì ni wọ́n mójútó hadithi yìí wọ́n tún wọ́n mójútó kí ni àwọn fíkíwù ẹ̀yìn bó ni wọ́n ṣe ṣe ẹ̀yìn bí wọ́n ṣe yọ ìdájọ́ jáde nínú àwọn àdìsí ànábì sallallahu alaihi wasallam àwọn kan bẹ tí wọ́n mójútó bẹ́ẹ̀ àwọn ni wọ́n ń pè ní kíni àwọn ni wọ́n ń pè ní fuqaha'u al-muhaddithin àwọn náà ni àwọn tó jẹ́ pé kíni oní hadithi ni wọ́n lóòótọ́ àmọ́ àdìsán gbé lọ́rùn gan wọ́n tún ṣe kí ni wọ́n tún gbọ́ àgbọ́yé ti ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wọ́n tún lè yọ ìdájọ́ ìsìn jáde láti inú ẹ̀ so wọ́n wá pọ̀ báwọn ẹsẹ̀ báwọn nísìn inú wọn ẹ̀ òun náà láwọn sọ pé àwọn sọ̀rọ̀ ọ̀rọ̀ àwọn alimami abu hanifa alimami malik alimami shafi'i alimami ahmad alimami bukhari àtàwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ irú wọn alimami muslim tó yẹ pé àwọn yìí nísìn kéde wọ́n kàn ní ma hadith nìkan kéde wọ́n kàn gba hadith wa nìkan wọ́n tún ṣe kí ni wọ́n tún mọ àbò láti yọ òfin jáde nínú ẹ̀ so bí ogun wọn ṣe wá ṣègbìyànjú lórí àwọn àdìsí ànábì sallallahu alaihi wasallam yìí ó ń kálukú wọn àwọn tó wọn kọ tírà wọn wá kọ tírà lóríṣiríṣi ọ̀nà wọn kọ tírà hadith wọn kó hadith jọ lóríṣiríṣi ọ̀nà àwọn kan bẹ nísìnyí tó jẹ́ pé hadith táwọn kó jọ nísìnyí wọ́n ṣe ní kíni wọ́n ṣe ní alimasanid tí wọ́n pè ní alimusnad òun náà ni kíkó hadith sàábì kọ̀ọ̀kan jọ lọ́tọ̀ọ̀tọ̀ tó jẹ́ pé tó máa mú ní sinimá mú abubakar radiyallahu anhu wọn kò gbogbo hadith abubakar yẹn yá àwọn kan bẹ tó jẹ́ pé wọ́n ṣe irúṣẹ́ wa tún mú umar yíso gba àdísì gẹ́gẹ́ bí musnadu al-imam ahmad gẹ́gẹ́ bí musnadu al-humaydi so gbọ́nà àwọn fáà báwọn níṣì ìgbẹ̀ntí táwọn sí ọ̀nà táwọn gbà àríǹjì àdísì ànábì sallallahu alaihi wasallam kójọ òun náà ní ọ̀nà kíni òun náà ní ọ̀nà àsúnan ẹ̀yìn àwọn kójọ ní ọ̀nà bánkútílà àwọn ní kíni àsúnan kíni nígbà àwọn ti ń bẹ̀ àwọn kó àwọn àdìsí jọ àlá àbíwádìí fìkìhìyà lórí báàbù fíkìw wọ́n mú báàbù tọ̀hárọ̀ tó máa ń báàbù tọ̀hárọ̀ wọ́n wà kó gbó àdìsí wa nípa tọ̀hárọ̀ tó máa lọ ní sọ̀láàt àdìsí wa nípa sọ̀láàt tó máa lọ ní siyam wọ́n kó àdìsí wa nípa àwọn ti bẹ́ẹ̀ so irú ẹ̀ náà ni ti àwọn ẹ̀lìmáàmù Bukhari àti ìmáàmù Muslim ní táwọn náà sínú tó jẹ́ pé ẹ́ rí pé báàbù kọ̀ọ̀kan tó bá gbé báàbù yẹn wá wọ́n àkọ́ àwọn àdìsí wá lábẹ́rẹ̀ èyí sì ń bẹnu àwọn tó jẹ́ pé ọ̀nà táwọn gbà àríǹjì ti wọn òun náà ni ọ̀nà kíni ọ̀nà ni ọ̀nà al-ma'ajim so tí wọ́n sọ pé al-mu'jam gẹ́gẹ́ bí mu'jamu at-Tabarani mu'jamu al-imam at-Tabarani al-kabir bóòlù àwọn ti àríǹjì so àwọn ò mú kíni wọ́n ah, orúkọ àwọn sàbẹ́ kọ̀ọ̀kan wọ́n á arrange alphabetically wọ́n á mú wọ́n mú àwọn hadith yẹn wá so gẹ́gẹ́ bó ṣe wà nínú almujamu alkebir so gẹ́gẹ́ bí almujamu eh, alawsat asogir tó jẹ́ pé àwọn mú orúkọ kí ni àwọn kọ sheikh ẹni tó gba tó jẹ́ kí ni tó jẹ́ àfa àwọn tó ń gba hadith wa lọ́dọ̀ wọn wọ́n á tó orúkọ orúkọ wọn alphabetically wọ́n á mú hadith yẹn wá ẹwúrú àwọn ọ̀nà báwọn oní àwọn gbà tán ti gbé kalẹ̀ gbogbo wọn pátápátá kí náà gbìyànjú láti ṣe láti sọ hadith anabi sallallahu alayhi wa sallam fún wa ni so àwọn kan tó wá ń bẹ tó jẹ́ pé àwọn tó wá ṣe ikhtisar ashabu al-mukhtasarat àwọn tó ṣe kí ni àwọn ṣe ikhtisar wọ́n summarize àwọn hadithi yẹn tó jẹ́ pé tí wọ́n bá mú hadithi wá wọn ò ní mọ́ mú àwọn ìsinádì rẹ̀ wá haddasana fulan haddasana fulan so láti pé kó bá rọrùn fún èèyàn láti jẹ́ kíní láti ha so nínú àwọn tó wá sí ìgbìyànjú yẹn tó yẹ pé wọ́n kó jọ ní ojú ọ̀nà kíní lójú nínú wọn náà ni almajidu ibn taimiyya rahimahullah tó jẹ́ jádù fún ibn taimiyya tó gbajúmọ̀ yẹn àwọn tí wọ́n kó tíra tó ń pè ní muntakol akhbab eléyìí tóbi gan ẹ̀yìn ojú tíra tá a fẹ́ ṣe kí ni tíra tá a fẹ́ sọ̀rọ̀ nípa rẹ̀ yìí lọ inú àwọn tó ń ṣiṣẹ́ nípa arú àwọn kaba yìí àwọn náà ni imam ibn hajar al-asqalani alayhi rahmatullah tí wọ́n sọ tírà tí wọ́n ní kíni bulugul maram wọ́n sọ tírà ní bulugul maram min adillatil ahkam so àwọn ṣe kíni àwọn náà kó àwọn hadith yẹn jọ tó jẹ́ pé wọ́n ṣe ní kíni láwọn ojúpọ̀nà báàbù kọ̀ọ̀kan tó ní ṣe pẹ̀lú fíkíù so báwọn náà ṣe kíni wọ́n ṣe gbé tiwọn kalẹ̀ nu. naam ẹ wàá rí tíra yìí tí ibn hajar tí wọ́n gbé kalẹ̀ yìí tíra náà wọn ò ṣe ní tíra tó ṣe kíni tíra tó wà bọ́ọ̀kì tíra tó tóbi púpọ̀ jù so náà ló fà tó fi jẹ́ pé ń bẹ́ẹ̀ náà àwọn tíra táwọn afáàmọ́ rẹkọmẹ́ndì fún akẹ́kọ̀ọ́ láti ṣe kíni láti há tó ṣe há ni ẹ́n tá máa rẹkọmẹ́ndì gbá nígbà tá a máa kọ́kọ́ bẹ̀rẹ̀ kí ni kó kọ́kọ́ ha wọ́n ní kó ha al-arba'una nawawiya ẹ́n eh? forty collection of an-nawawi eh, tó bá ha tán wọ́n á ní kó bọ́ sí kí ni wọ́n ní kó bọ́ sí bulugul maram inú àwọn tó tún ṣe irú gbìyànjú báyìí tó jẹ́ pé wọ́n kó àwọn àdìsí jọ níbàámu pẹ̀lú àwọn báàbù fífíù fífíù kọ̀ọ̀kan inú wọn náà ni abdulghani ibn abdulhalim al-maqdisi ẹ̀ eh? tó tó jẹ́ pé ó kọ tíra àwọn ni wọ́n ń pè ní kíni ẹ̀ kí ló kọ tíra àwọn talóró tiẹ̀ ẹ̀ talóró tí ó kọ tíra àwọn àti ah, àtúnṣe agbájúmọ̀ ni o ẹ́ ah, àrọ́jú ọkọ̀ tíra wọn Umdatul Ahkam Umdatul Ahkam tẹ Umdatul Ahkam yìí àwọn náà ṣe gbìyànjú wọn kó àwọn tíra jọ níta àwọn wáṣe tó tún yàtọ̀ sí táwọn yòókù náà ní kíni òun náà ni pé àwọn méjì sọ pé gbogbo àdìsá wọn kó jọ gbogbo àdìsá wa ní sọ Bukhari àti Muslim ni gbogbo àdìsá wa ní sọ Bukhari àti Muslim òun làwọn tà jọ tí wọn kó sínú kíni tí wọn kó sínú tíra àti wọn tán pè ní al-ahkam tíra náà gbajúmọ̀ tó bá hábà Bulughul Maram tán ó ní ó yá Ahkam so ọ̀dọ̀ wa bì láti lẹ gan ẹ̀yìn nílẹ̀ lárúbáwá ẹ̀yìn hákùrá ní àyíká wa sọ di kíni táwa sọ di ọba ọba náà ní lóòótọ́ o àmọ́ bẹ̀rẹ̀ ní ti tó bá ti hákùrá nìkan yóò tó há sọ rí Bukhari lé yóò há sọ rí Muslim yóò há gíná gbókọ̀ rẹ̀ àwọn kútùbù síta wọ́n há zérí wọ́n làwọn ọmọ kéékèèké àwọn kéékèèké so àmọ́ látara pé kí n látara pé àwa alẹ́ so ọpọlọ wa yìí ẹjẹ bá ní ọpọlọ tó wà lójú wa náà ló wà lórí tiwọn náà àwọn bàbá ṣe ṣe kí ni bàbá ṣe lu ọpọlọ yẹn òun náà ni ọpọlọ fẹ ẹyin bàbá ṣe ń lò sí onímọ̀ ṣe kí ni òun náà ló mọ expand kò sí tí ò lè gbà pọ̀ báwa ṣe fi lọ́dọ̀ sí wa bí ìyàwó ti gbé àti ìyàwó ti kélé tó ti kélé ti parí nù ẹgbẹ́ lómi àwọn bòmí ní ti ṣe pé kéwú nísìn wọ́n ti sọ di pé tó bá ti ra ọmọ kòrárì tó ti ṣe òní mo ti kéwú sánù òun ló ti mọ̀ pé òun kéwú òun kéwú ẹ̀ tẹ́ bá wà di pé kí ló ké ó ka kòrárì tó jẹ́ pé ó lè mọ̀ọ́mọ̀ kà pẹ̀lú tẹ̀júwìdì gan dèdè ibi tó ń ṣe kí ni dèdè ibi tó fi ọpọlọ rẹ̀ mọ́nu tó tó bá jẹ́ pé ó bá gbìyànjú ni pé àmọ́ fẹ́ ha yóò rí ha tó bá ha tán kọ́dà wọn tún ha tẹ̀ sí ẹ̀ wọ́n ha kọ́ra nìkan wọ́n tún ha tẹ̀ sí ìjàrà lẹ́yìn wọ́n tún ha láwọn kan tó fún ti tẹ́sí fún wa wọ́n sì rí kàbẹ́ ṣògbóró àwọn nǹkan wọ̀nyí nítorí káwa náà máa ṣe kí ni tó yẹ ká máa gbìyànjú lé lórí ni naam káwa bọ́ sínú tíra yìí tíra Bulugh al-Maram so àwọn lè gbìyànjú so wọ́n ní qalilan qalilan sara al-jabal wọ́n ní díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ òun náà lókè sí gíní kíṣẹ̀ kan náà ni àwòrán lárúbáwá ni wọ́n lókè bẹ̀rẹ̀ sí rí wọ́n díẹ̀ díẹ̀ ní kójọ tó fi á dígí ni tó fi á gàbá hàn sàwọn náà lè gbìyànjú níṣẹ́ pé àgbàtà fẹ́ bẹ̀rẹ̀ báyìí o Bulugul Maram o àdìsá bá ti kà lónìí báyìí ẹ èmi náà sì gbìyànjú níṣẹ́ gíní ń hà tó sì máa ń gbìyànjú níṣẹ́ máa hà lọ́wọ́ alimami ibn hajar al-asqalani alayhi rahmatullah so wọ́n bẹ̀rẹ̀ hadith yẹn pẹ̀lú hadith wa alákọ̀ọ́kọ́ wọ́n ní kìtàbù tọ̀hárọ̀ wọ́n ní lẹ́bí síra yìí àwọn tọ́máfẹ́ pín síra tọ́máfẹ́ kọ síra kó bà lè rọrùn fún yẹn láti dìgbìn láti sẹ́pá wà náà tọ́má ń kọ̀wé wọ́n ní wọ́n kọ chapter lálẹ́ chapter nísìnyí wọ́n sì máa mú àwọn kíni wọ́n máa àwọn tọ́pìkì wọ́n sì máa máa kíní kan wọ́n tún máa pín kéékèèké láti bá rọrùn so gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà bẹ́ẹ̀ bí èdè lárúbáwá náà so lárúbáwá nínú odidi tíra nísìnyí wọ́n wá pé ibìkan ní kíni ó pé ibìkan ní alikitaabu ó dàgẹ́ bí chapter ni so lábẹ́ kitaabu yẹn alikitaabu yẹn nísìnyí wọ́n tún wá pín àwọn nǹkan kankan bẹ̀rẹ̀ wọ́n tún wá pè wọ́n ní báàbù àwọn àbúwáàbù ẹ́n so lábẹ́ àbúwáàbù nísìnyí báyìí ó tún ọ̀rọ̀ wọ́n tún lè ṣe kíni wọ́n tún lè pín sí alimabahir lábẹ́ alimabahir wọ́n tún pín sí alimatalib so láti pé kó bá ṣe kíni kó bá rọrùn fún yẹn láti láti kọ́ntẹ́ yẹn bá fẹ́ kọ́ naam alimami ibn hajar wọ́n ní kitaabu al-tahara wọ́n ní kitaabu ẹ̀ẹ́n chapter yìí ó fẹ́ sọ̀rọ̀ nípa kíni ó fẹ́ sọ̀rọ̀ nípa àtọ̀hárọ̀ ó fẹ́ sọ̀rọ̀ nípa ìmára so àtọ̀hárọ̀ kí ni nǹkan tí agbàlérò pẹ̀lú ìmára wọ́n ní so ìtumọ̀ yẹn náà ni pé kíni ìbọ́ra kúrò nínú kíni kúrò nínú ẹ̀gbin an-najasa al ká bọ́ra alẹ̀ kúrò níbi àwọn ẹ̀gbin ẹ̀gbin tá a fojú rí ṣe pé àákàmọ̀ pé ẹ̀gbìn yẹn ń bẹ lára ni sọ lápèjú ẹni sìn àwọn ẹ̀gbìn tá a fojú rí bóyá bí ìgbẹ́ bóyá bí tọ̀ bóyá gbogbo àwọn kan sẹ́yìn pẹ́gbìn tá a fojú rí ni àmọ́ àwọn ẹ̀gbìn tá a fojú rí òun náà ni kí ni òun náà ni alìjẹ̀nàbà jẹ́nàbà lápèjú ẹni sìn ẹ̀gbìn ni tí èèyàn bá ní jẹ́nàbà lára tó bá wẹ̀ ó wẹ̀ kankan ó wẹ̀ gbogbo ẹ̀ ó para ó ṣe gbogbo ẹ̀ tí ni á mọ̀ kàákùn la so ẹ̀gbìn bẹ lára rẹ̀ irú ẹ̀gbìn tí ń bẹ lára rẹ̀ irú ẹ̀gbìn wo Eh, irú ọ̀nà ń pè ní kíni ànàjásátú almanawiya ẹ̀gbin tó jẹ́ pé ó wà lára ẹni ẹ eh, ìròyìn ẹ wà lára rẹ̀ àmọ́ kò sí kíni àmọ́ kò hàn náà àtọ̀hárọ̀ níta wá ń pè ní ìmára níta ń pè ní ìmára òun náà ní kíni ìbọ́ra alẹ̀ kò níbi kíni kò níbi àwọn ẹ̀gbin eh, àti tó hàn ní àti tó pamọ́ ni so nítorí pé ah, ọlọ́ọ̀bà àdìsí ọlá pa wá láṣẹ nínú gẹ ó ní wá sí fatahhir pàtí sọ́fà nàbí sallallahu alaihi wasallam ó ní aṣọ rẹ̀ ó ní kó o ṣe kíni máa aṣọ rẹ̀ jẹ́ kí aṣọ rẹ̀ ó ṣe kíni kó máa tónítóní so ó túmọ̀ pé tọ̀hárọ̀ ìmára yìí àbùkátà sí ká ṣe kíni àbùkátà sí kí ká máa ṣe mára naam lábẹ́ kìtàbù tọ̀hárọ̀ wọ́n wá ní báàbù al báàbù al so lábẹ́ wọ́n tún wá pín lábẹ́ tọ̀hárọ̀ wọn nísìnyí wọ́n tún wá mú báàbù wá ẹ̀yìn eh, kí náà ń pè ní albab ẹ̀yìn eh, nínú èdè lárúbáwá òun náà ní kí ni almadkhal ìtí ẹ̀ máa ń gbà wọlé irú lẹ̀kùn yìí nìsín òun náà ń pè ní albab so báàbù ní èdè lárúbáwá ní sábà sọ̀rọ̀ nípa báàbù báàbù náà máa ń pín sí méjì albab al-hissi walbab al-ma'nawi ojú ọ̀nà tá a fojú rí báyìí ń bẹ ẹ̀ eh, ojú ọ̀nà tá a fojú rí tó jẹ́ pé a mọ ìtumọ̀ rẹ̀ ní nínú ọpọlọ ń bẹ ẹ̀ sàgbọ́lá kò jí orí sáà wá ń sọ fún yàn pé ọ̀nà ojú ọ̀nà ọ̀nà táà ń sọ oníṣìí kéèṣe kíni kìí sojú ọ̀nà gẹ́gẹ́ náà ni inú èdè lárúbáwá ọ̀nà ojú ọ̀nà àbáwọlé ìmọ̀ ní ìta alẹ́ fojú rí àti tá àfojú rí náà ibi eléyìí nìkan sọ nípa báàbù sẹ́rù báàbù ojú ọ̀nà tá ń gbà wọlé ni lá ìtumọ̀ yìí náà ni pé ojú ọ̀nà kan ni tá a fẹ́ gbà wọlé síbi kíni síbi àlàyé ọ̀rọ̀ nípa àwọn topics kan so náà wọ́n wá ní báàbù lìmíyà bí tá a ti fẹ́ sọ̀rọ̀ jámù rẹ̀ yóò máa jẹ́ kíni plural rẹ̀ ó ní kíni almiyah wọ́n ní inú èdè lárúbáwá gẹ́gẹ́ bó ṣe inú èdè òyìnbó náà sábà nípa omi inú àwọn ìran wo ni ìran orúkọ wo òun náà ni omi bọ́ sí nínú èdè òyìnbó inú countable ni àbí countable ṣe kà wọ́n máa omi ní ti omi náà ń jẹ́ sọ pé kíni sọ káfí káwá nídè ní gẹ́gẹ́ náà nídè lárúbáwá tó máa sọ pé alma tó máa ní omi ismul jinsi ni orúkọ gbogbo ọ̀nà omi tí máa ń ṣe ó lè jẹ́ omi tó pọ̀ ó lè jẹ́ omi tó kéré so máa náà náà ni máa ò jẹ́ wọ́n wá ní kí ló fà á tí àfa wa sọ pé báàbù lè yá tó ń wá gbé plural rẹ̀ wá pé báàbù tó fẹ́ sọ̀rọ̀ nípa àwọn omi wọ́n ní nǹkan tó fà náà ni pé ó fẹ́ sọ̀rọ̀ nípa oríṣiríṣi ìyànra omi ó fẹ́ sọ̀rọ̀ nípa alimau atahir ó fẹ́ sọ̀rọ̀ nípa alimau anajis ó fẹ́ sọ̀rọ̀ nípa omi tó má ẹ̀yẹn àti omi tó ṣe kíni àti omi tó dọ̀tí ó fẹ́ sọ̀rọ̀ nípa alma'u nazil min as-sama walma'u nadi' min al-ard ó fẹ́ sọ̀rọ̀ nípa omi pluralize tó sọ pé báábù alìmìyà òbí sọ̀rọ̀ pé báábù lè máa alìmọ́ gbọ́ yé pé onírànà omi oní àlọ́ fẹ́ sọ̀rọ̀ nípa naam ìlànà bí àfáàtì wá gbé abáyé nísìnyí ni ó tẹ̀lé nípa nítorí ṣe pẹ̀lú omi so even lábẹ́ báàbù yìí nísìn gbogbo tí wọ́n máa sọ nípa yóò ní ṣe pẹ̀lú omi ni ẹ́n lábẹ́ kìtáàbù yìí nísìn gbogbo tí wọ́n máa sọ nípa yóò máa ní ṣe pẹ̀lú kíni atọ́hárọ̀ yóò máa ní ṣe pẹ̀lú ìmára ṣe pé gbogbo àwọn hadith yẹn kò ní ṣe kíni kò ní jáde ní abẹ́ rẹ̀ naam hadith aláwọ̀kọ́ tán wá mú wá fún wa wọ́n ní في البحر هو الطهور ماؤه الحل ميتته so ابي آه، حديث بارسينا نعم. افوا ابن حجر وني اخرجه الاربعه وابن ابي شيبه واللفظ له وصححه ابن خزيمه والترمذي ورواه مالك والشافعي واحمد so حديث بارسينا حديث على كوكو نعم حديثه حديث ابو هريره gbogbo àná àmà gbọ́ Abu Hurairah Abu Hurairah Abu Hurairah àwọn tí ó gbajúmọ̀ pẹ̀lú kíni pẹ̀lú àkúníyà wọn wọ́n gbajúmọ̀ pẹ̀lú àdàpè débi pé orúkọ wọn sì dàrú inú wọn náà ni wà tó fi pé ìyapa ẹnu wà ní orí nípa orúkọ àwọn afáà ní ìyapa tó wà lórí orúkọ rẹ̀ lásán ló tó ìyapa òun náà ni kúníyà rẹ̀ Abu Hurairah torí pé wọ́n ní ó ní olóńgbò kékeré kan ẹ̀yìn tí máa ń gbé lọ́wọ́ wọ́n á sọ di kíni wọ́n á sọ di bàbá olóńgbò so látara bẹ́ẹ̀ olóòfin gbajúmọ̀ pẹ̀lú ọkọ yẹn so àmọ́ nínú àwọn ìyàpẹ́ ni ẹ̀sẹ̀ wá pọ̀ tó wọ́n ní tó súnmọ́ tó fẹsẹ̀ nílẹ̀ jù ikú orúkọ rẹ̀ òun náà ni Abdurrahman bin Sakhar Abdurrahman bin Sakhar so òun náà ni tó gbajúmọ̀ wípé òun náà ni kíni òun náà ni ó kọ Abu Hurairah àwọn mi ni Abdullah bin àwọn mi sọ àwọn orúkọ mi so àmọ́ ìdó gbajúmọ̀ dáadáa ni abdulrahman abdulrahman bin sakari inú àwọn tí ó dún nímọ̀ ànábì sallallahu alaihi wasallam tó jẹ́ pé àsìkò tó fi dún nímọ̀ ànábì sallallahu alaihi wasallam gan kò ju bí ọdún mẹ́ta lọ síwájú ká lórí sallallahu alaihi wasallam tó jáde láyé ó sì bí ó ti wájú bí ọdún mẹ́ta lọ àwọn tí wọ́n jọ bẹ̀rẹ̀ islam pẹ̀lú ànábì sallallahu alaihi wasallam gẹ́gẹ́ bí abubakar ẹn abubakar siddiq radiyallahu anhu lẹ́bí àwọn umaru lẹ́bí àwọn sahaba tó jẹ́ pé àwọn àgbà àkọ́kọ́ nínú àwọn sàbẹ̀ ànábì kò sí ẹni tó gba hadith tó abu hira

ó sàfẹ́ sí kíni ó sàfẹ́ mọ́ gbọ́ hadith látẹnu ànábì sallallahu alayhi wa sallam nínú àwọn ìdí tó fi jẹ́ pé Abu Hurairah sí kíni ó gba hadith tó pọ̀ gan wá látọ̀dọ̀ ànábì sallallahu alayhi wa sallam débi pé wọ́n ní hadith rẹ̀ ó wọ nǹkan bíi five thousand three hundred and forty seven ní àbíjú bẹ́ẹ̀ lọ five thousand three hundred and forty seven ní hadith ànábì eh, Abu Hurairah tó jẹ́ pé òun nìkan ló gbà látọ̀dọ̀ ànábì sallallahu alayhi wa sallam five thousand three hundred and forty seven tó tó jẹ́ pé àwọn ẹlòmíì ó ìrẹ̀lé yìí nísìnyí bó ti wá gbà àdìsí tó pọ̀ lọ́dọ̀ dàbí sallallahu alaihi wasallam yìí àwọn ọ̀tẹ́ ìsìn tó wá sáré wọlé látara rẹ̀ ìkà Abu Hurairah ọdún mélòó ló gbọ́dá nàbí sallallahu alaihi wasallam Abubakar ẹ̀yìn bó ti tó pẹ̀lú ànábì tóun kò wá gbà àdìsí tó Abu Hurairah Umar kò gbà tó Abu Hurairah Aisha tó jẹ́ àwọn ànábì sallallahu alaihi wasallam tó látara bẹ́ẹ̀ ẹja kẹfí sí Abu Hurairah yìí ẹ̀yìn kọ́mọ̀ sí pé ń fi nǹkan mí kún ni so wọ́n bẹ̀rẹ̀ sí ṣe kí wọ́n bẹ̀rẹ̀ sí sọ àwọn ilé sí nípa Abu Hurairah so àwọn fáwọn ń sàlàyé fún ọ pé ẹ̀yìn ò ẹ̀yìn tẹ́lẹ̀ yín bá pé ní tó jẹ́ kí Abu Hurairah ọ̀bí Allahu àmì ní tó jẹ́ ó gba àrí tó pọ̀ wá ó pọ̀ ẹ̀ẹ́n tí alákọ̀ọ́kọ́ mẹ́rin náà ni pé odidi ọdún mẹ́ta ni òfin lọ́bi kankan tí ṣe gíní tún dúnmọ́ ànábì sallallahu alaihi wasallam eléyìí ńkọ́ tẹ́wọ́ lélẹ́yìn wò tó ẹ̀yìn àdúrà tí ànábì sallallahu alaihi wasallam ṣe fún kọ́ ṣe ànábì ní ta ni ó ti aṣọ kalẹ̀ báyìí èyí tó gbé tóun bá sọ ọ̀rọ̀ tán òun fẹ́ tó gbọ́ tóun bá lọ tán tẹ́ni ẹ bá fi lè ká sọ rẹ̀ mọ́ra padà báyìí kò sí tó gbọ́ tí ó gbàgbé rẹ̀ mọ́ àbúrò

nítorí náà àrẹ́jì sallallahu alaihi wasallam gẹ́gẹ́ náà ni Umar Abu wà náà àwọn tí wọ́n ṣe kíni tí wọ́n dàgbà dàgbà dàgbà tó pẹ́ kó tó kú bí ìbá ti wá pẹ́ láyé sí gẹ́gẹ́ náà ni kíni gẹ́gẹ́ náà ni tó bá sọ lọ́rọ̀ ní òsì máa ṣe kíni ní òsì máa pọ̀ sí àwọn sàárẹ̀ àmì náà gbọ́ ọ̀lẹ́nu àrẹ́jì sallallahu tí wọ́n òwúrọ̀ àwọn eléyìí àwọn làwọn ìdí tó fi jẹ́ pé torí pé dáàmọ́ gbọ́ káàkiri ẹlẹ́mìíràn ní àbúrò rẹ̀ rà kíníkan kíníkan kọ́ àwọn aṣọ ọ́ di kíni wọ́n á sọ àbúrò rẹ̀ àdìdí wọn lé sílé àtẹ nígbà tó jẹ́ pé ẹni tí ò bá ní mímọ̀ tí ò bá kẹ́kọ̀ọ́ bí tó bá gbọ́ àbúrò rẹ̀ àwọn kó mọ̀ pé symbol irọ́ ni òní jẹ́ bẹ́ẹ̀ so àbúrò rẹ̀ rọ ìkànnì àwọn kíni ẹni tí ò sí fọwọ́rọ́ sẹ́yìn nínú àwọn sàbí ànábì ridwanullahi alaihim ó sì gbìyànjú fún wa gbogbo àwọn ìrísìn irú àbí ìsábùrẹ́ra sọ yìí ní tó bá dákẹ́ tí ò sí sọ ìdájọ́ tá a mọ̀ nínú ilé ìta ànímọ̀ dáríkà mọ̀ tí àbú rẹ̀ sọ fún wọn tánàbí sọ fún wa níbi hadith abẹ́ka yìí àní tí kíni àní mọ̀ náà níbi hadith yìí àbú Hurayra radiyallahu anhu olùgbẹ̀gbẹ̀ alódà nàbí sallallahu alayhi wa sallam ó ní qala rasulullahi sallallahu alayhi wa sallam fil bahr huwa at-tahuru ma'uhu al-hillu maytatuhu ó ní ànábì sallallahu alayhi wa sallam sọ nípa kíni fil bahr nípa odò kí náà ń pè wọ́n ní ànábì sọ nípa odò so wọ́n ní hadith yìí àdìsí yìí jẹ́ ìdáhùn ni fún ìbéèrè kan tó wá béèrè lọ́wọ́ ànábì sallallahu alaihi wasallam bọ̀dà àbúrò rẹ̀ lọ sọ pé wọ́n kò sọ ìbéèrè òun níbí ẹ̀ a máa padà rí mbòmí pé àwọn nǹkan náà wá béèrè lọ́wọ́ ànábì sallallahu alaihi wasallam ẹ̀ pé iná narkabu bahar àwọn máa ń segin ni àwọn máa tábù lérí omi púpọ̀ àwọn máa tábù lérí omi púpọ̀ ẹ̀ omi tá a sì máa ń gbé lọ́wọ́ omi tí èèpọ̀ ni tó jẹ́ pé omi tá a mú náà ni tábà wá ní ká mú omi yẹn ẹ̀ àbá ní ká fómi yẹn sàlọ́lá à ní omi tá a mú tá a sì wà lérí omi ìtàn wá bá ànábì sallallahu alaihi wasallam fúnnù kí ni ànábì wá fún wa lésì ànábì ni huwa tọ̀húrù máa uhu alhìlú mẹ́ìtàtù ànábì ni huwa tọ̀húrù máa uhu ànábì ni omi odò tẹ́ẹ̀ríhùn ẹ̀yìn albahar ànábì ni omi odò tẹ́ẹ̀ríhùn àtọ̀húrù nǹkan tó mani kí ni à ń pè ní albahar kálàgbọ̀yẹ̀ rẹ̀ dáadáa níta àgbàlẹ́ pẹ̀lú albahar kì í ṣe bá àwọn odò tí ń sàn yìí o àwọn akérèmọdò yìí kọ́ o ẹ̀yìn albahar àwọn omi tí ó níyọ̀ àwọn odò ńlá kí náà wọ́n ń pèsè ocean àbí so irú àwọn odò báwọn nísìnyí tó jẹ́ pé tẹ́ bá tèsè ẹ̀wò ẹ̀rì pé kíni ẹ̀rì pé ó níyọ̀ ó mú lẹ́nu so irú rẹ̀ náà sì máa ń ṣe kíni bẹ̀rẹ̀ àwọn tí máa ń travel omi odò ńlá àwọn àbí ànábì sallallahu alaihi wasallam nípa rẹ̀ torí pé ó ṣókùnkùn sí wọn bó láti wá ṣe bó láti sàlùwàlá ẹ̀yìn tá a bá ti fomi omi tá a gbé lọ́wọ́ tóbi tóun dùn lẹ́nu tá a bá ti fi sàlùwàlá tọ́ nísìnyí à nílò omi tá a máa mọ́ mu mi yọ ni ẹ̀ wọ́n bí ànábì sallallahu alaihi wasallam ìdí tó fà tán fi jẹ́ kí ni tán fi wá bí ànábì sallallahu alaihi wasallam ẹ̀rí gbà tán wá bí ànábì kí ànábì wá fún wa létí ànábì ní huwa tahuru ma'uhu ànábì ní omi tẹ́ẹ̀ríhun omi rẹ̀ tẹ́ẹ̀ríhun àtọ̀húrú ànábì ní nǹkan tó ṣe gíní nǹkan tó mọ́ ni omi rẹ̀ tẹ́ẹ̀ríhun in tó mọ́ ni alhìlú mẹ́ìtàtùhù ànábì ní ní tó jẹ́ kíni ní tó lẹ́tọ̀ ni alhílù mẹ́sàtùhù ẹ wọ́n ní òkú ń bẹ́tẹ̀ inú rẹ̀ ẹ tó bá kú sínú omi náà anábì sọ pé kíni anábì ní tó jẹ́ kíni ní tó lẹ́tọ̀ ni òun náà lòun náà náà ni pé ẹ̀rì pé ẹni yìí ó wá bí àwọn ẹni tó wá bèèrè bèèrè yìí alaihi wasallam

wọ́n ní pàtó bí àdébìsọ̀ láwà alẹ́ òṣèlá wípé ìgbà alẹ́ máa lómi yìí ẹ́ káàmì gba sọ wípé tàwájọ òun bìí tẹ́ pé tó bẹ́ẹ̀ lò ó ti rí bẹ́ẹ̀ àbí àmọ́ sí ẹ̀sí ọ̀rọ̀ wọn wípé kí ló pàtó ọ̀rọ̀ wọn òbí ní pé òun náà ní pé àgbọ́yé tẹ́yìn yóò ìgbà ni wípé necessity ni ó máa ṣe kí ni yóò máa mú tó ká lè máa sàrànlá ọmọ díẹ̀ la gbé lọ́wọ́ ẹ̀ sàràjì lómi yìí ìyá lè máa sàrànlá rẹ̀ káàmì bá lè máa sàrànlá pẹ̀lú rẹ̀ ìdí ò máa gbọ́ yé ti pé ká bá ti gbé omi púpọ̀ a lè lómi odò nu àlẹ́ gbogbo wa kó ìdájọ́ rẹ̀ kan fún wa àlẹ́ ìwà ni ó wà tọ̀húrú máa omi rẹ̀ jẹ́ ríhun ó má ìtumọ̀ náà ni pé bó ṣe mọ́ yẹn ẹ máa fi ṣe kí ni ẹ máa fi tó pọ̀ lọ́wọ́ ni abẹ́ ìgbómi tó pọ̀ lọ́wọ́ ni tó omi tó ṣe kí ni omi tó mọ́ ni omi tó ẹlẹ́mọ́ tó sàbàlá ni àdébí sallallahu alaihi wasallam wá ṣe kí ni àdébí wá sàlàyé bẹ́ẹ̀ fún ẹ̀ àwọn fáà ní kí ló fà á kírù nǹkan báyẹn ti lè rú ẹni bẹ́ẹ̀ lójú láti wá ṣe kí ni láti wá bèèrè lọ́wọ́ àdébí sallallahu alaihi wasallam ẹ̀ wọ́n ní nítorí pé ọlọ́wọ́ bá àlejò ọlá sọ fún wa nínú Al-Qur'an ìpè ọlọ́wọ́ bá àlejò ọlá ọlọ́run bá lè ni ní òun sọ omi kalẹ̀ fún yín láti sánmà láti lè bá àmọ́ ṣe kíni láti lè bá àmọ́ fọyín mọ́ pẹ̀lú ẹ̀ àwọn tí wàá lè gbọ́ yín sí pé ajẹ́ pé omi ti máa ń rọ̀ láti máa wá láti sánmà òun nìkan láwọn ti ṣe kíni láwọn ti ṣe ìmọ̀ra ẹ̀ àwọn afáà ní ó súnmọ́ kó jẹ́ pé rú nǹkan yẹn òun yóò prompt ẹni bẹ́ẹ̀ láti ṣe kíni láti béèrè béèrè tó bẹ́ẹ̀ ni àwọn afáà tún sọ pé tó tún possible ni pé omi odò yìí ó yàtọ̀ sí àwọn omi míì látara ni bẹ́ẹ̀ ni òórùn bẹ́ẹ̀ ló kí ọmọ omi mi òun náà ló fà sí irú ẹni bẹ́ẹ̀ fi ṣe pé á ẹja béèrè nípa rẹ̀ kàn bí lọ́wọ́ ànábì sallallahu alaihi wasallam ànábì wá fún wọn létí ó jẹ́ pé kí ni èsì tí àbúrò rẹ̀ sáré fún wọn létí tí àbúrò rẹ̀ gbà wá fún wa yìí òun ló já mọ̀ pé kí ni òun ló já mọ̀ pé àsómi odò náà ẹ̀ ń ká lè fi ṣe kí ni ń ká lè fi ṣe mára ni. naam bàtà ànábì wá sọ léyìí fún wọn tán ẹ̀ ẹ̀yìn tó bá kú sínú kíni tó kú sínú omi yìí òkú ń bẹ́sẹ̀ inú odò náà ẹ̀yìn anábì ní kíni anábì ní àlẹ́sẹ̀ ìlú tó lẹ́tọ̀ ní ìtẹ́ ẹ̀lẹ́ máa jẹ ni. ẹ̀yìn tí nàgbà lérò pẹ̀lú mẹ́ta tùhù òun náà ni pé àwọn ẹranko tó bá jẹ́ pé inú omi náà ń gbé ẹ̀yìn gbogbo ẹranko tí máa ń ṣe kíni tí máa ti ń gbé inú omi ẹ̀yìn àbùkátà àti káṣẹ̀ ṣe kíni káṣẹ̀ ṣe ìdíjú àti gẹ́gẹ́ bí ẹja látòjúwe nìkan ẹ̀yin tá a bá rí ẹja tó bá ṣe kíni tó bá kú sínú omi tí èyí bá ti ṣe pé bóyá ó bàjẹ́ àbí èèyàn kó yíra pé kí nígbà àdínlọ́gbà àmùgbà tó kú àdínlọ́gbà àmùgbà ẹ̀mí tó pa tó wáyé pé poison náà fi pa so irú eléyìí nísìnyí ó lè tọ́ kéèyàn jẹ sòkè pé ìlànà fún àwa ní gbogbo ẹranko tó bá jẹ́ pé inú omi ní gbé ó bá ti wù kórí kò bá dàbí màálù kò bá dàbí adìẹ kò bá dàbí ẹyẹ tó bá jẹ́ pé inú omi ní gbé wọ́n tó bá jẹ́ kí ni tó bá kú síbẹ̀ ó ó lẹ́tọ̀ọ́ láti so Ànábì sallallahu alaihi wasallam sọ eléyìí fún wọn kò sí tó fi rí bẹ́ẹ̀ wọ́n ní tó pa tó fi rí bẹ́ẹ̀ ni pé tó bá fi lè rúyàn lójú ẹ̀ pé omi inú omi odò tá a lè fi sàlọ́lá ó túmọ̀ yìí pé òkú ìgbésẹ̀nu rẹ̀ gan yóò ṣe kíni ní báàbí àwòlà òun kò rúyàn lójú téèyàn bá rí yẹn ó pé ah téèyàn wá lè ṣe kíni téèyàn wá lè jẹ irú nǹkan báyìí so látara bẹ́ẹ̀ anabi sallallahu alayhi wa sallam o tún ṣe kíni anabi tún wa sọ tí o béèrè ó béèrè léyìí síwájú ká tó wá sọ àwọn fawaid àwọn àǹfààní kọ̀ọ̀kan tá a fi summarize tó wà nínú hadith yìí alimami ibn hajar wọ́n ní àkọ́jàwò arba'a wọ́n ní àwọn mẹ́rin lọ́gbà wa irú àwọn nǹkan wọ̀nyí nìsín yóò dàrú mẹ́rin lọ́wọ́ àwọn mẹ́rin wo tí la gbàlérò pẹ̀lú àwọn mẹ́rin yàrá ní ashabu sunan al-arba'a ìtumọ̀ náà ni pé àwọn àfọ́wò ní sunan ẹ̀rùn fún mọ̀sára ibò alẹ́ ìtẹ́pẹ́ tíra tá ń pè ní sunan òun náà ni àwọn tíra tí wọ́n kó jọ lórí kíni lórí báàbù àwọn al-abwab al-fiqhiyya òun náà pè bẹ́ẹ̀ so sunanu abi daud sunanu at-tirmidhi sunanu an-nasa'i sunanu ibn majah so àwọn mẹ́rẹ̀ẹ̀rin yìí àwọn náà ń ashabu sunan al-arba'a tá bá tin bá pàdé wọ́n sọ pé rawahu al-arba'a wọ́n ní àwọn mẹ́rin lagba wa àwọn ton àwọn ton gba lérò nu ìgbà mi wà nínú tírà yìí ibn hajar sọ pé rawahu al-khamsa yóò ní àwọn márùn tin gba lérò pẹ̀lú àwọn márùn yìí àwọn náà ni àwọn onísùnnà mẹ́rẹ̀ẹ̀rin tá sọ yìí àti imam ahmad ona lele kelo ona lele karùn wọn

Eh, iná làwọn náà wà wà lafzu lahu so agbólóhùn tá a kà yìí bá a ti kà yìí ó wà tahuru ma'uhu alhillu maitatuhu wọ́n ní gbólóhùn títí ní gbígbé wá gangan ni eh, gbólóhùn tó wá látọ̀dọ̀ ta ni ibnu abi shayba yàkó ibnu abi shayba wọ́n ní òní òní olóni lafzu eléyìí so ó túmọ̀ yìí pé àwọn tá a kà kalẹ̀ yìí nìsín abu dawud ibnu ìtumọ̀ rẹ̀ ló ṣe déédé ara wọn láfù ìjọjọ láfù ibnu abi shayba ni wọ́n ní wa sahahahu ibnu khuzaima ibnu khuzaima wọ́n ní hadithi hadithu lálàáfíà ni wa tirmidhi alimami tirmidhi àwọn àkọ́kọ́ hadithu lálàáfíà ni wa rawahu malik imam malik tún wá gbà wá nínú àwọn àìmá al-arba'a imam malik gbà wá wa shafi'i imam shafi imam ibn idris àwọn àti kíni wọ́n gba hadith yẹn wá wa ahmad àti imam ahmad wọ́n gba hadith yẹn wá so ibẹ̀ náà ti mọ̀ pé kí ni àdìsí tó ṣe kí ni àdìsí ó ṣe pàtàkì ni náà ni gbogbo àwọn tí wọ́n gbà wáyé tó wá jẹ́ pé àwọn tó gbà wáyé nísìnyí àwọn oní àdìsí ni wọ́n wọ́n sì jẹ́ kí ni àwọn tí wọ́n jẹ́ onímọ̀ nípa kí ni ìmọ̀ nípa fíkíù bá àti máa yọ ẹ̀rí jáde láti nù hadith so nígbẹ̀yìn ká sọ mara ìrìn pé kí ni àwọn ìdájọ́ kí ni àwọn àǹfààní tá a rí mú nínú àwọn hadith yìí nínú àǹfààní tá a rí mú bẹ̀ náà ni pé tó jẹ́ pé ọkàn wa lè má lọ bẹ̀ àmọ́ àǹfààní ńláńlá ni kí ni yẹn náà ni pé òun náà ni wujub àròjọ ila ahli al Eh, wujub àrùjó ila alil ilm inda al-ishkal tí nǹkan bá rúbà ó wà lójú tún láti ní ká ṣe kíni ká padà sọ́dọ̀ àwọn onímọ̀ ẹ̀kọ́ ńláńlá ni nítorí pé sọ̀hábì nígbà tí ọ̀rọ̀ ẹ̀rú lójú gbóló padà lọ sọ́sọ́dọ̀ anábì sallallahu alaihi wasallam kò ló fẹ́ lo kíni ó fẹ́ lo ọgbọ́n orí òun èyí ó padà sọ́dọ̀ onímọ̀ ni tó gẹ́ bí oje pé tí nǹkan bá eh, àwọn yorùbá ní wọ́n ní tí yóò bá ṣe kíni tó bá ṣe kíni kan ká pé kíni ká pé òun wẹ̀ ìtumọ̀ náà ni pé àá máa ń ṣe kíni àá máa ń rẹ̀spẹ́tì àwọn tó bá jẹ́ speciality nìkan kọ̀ọ̀kan ni so ikéwú nìkan ló dìtàjá tẹ́rẹ specialist ni gbogbo nǹkan ẹ̀yìn bí náà bá bàjẹ́ nìsín ẹni ẹgbẹ́ akíwá ah, abẹ́rẹ́ ìsinmi ọgbà fi kọ́ ní yọ́lọ̀ pẹ̀lẹ́ jíjá ẹni tó bá rẹ̀ nìsí yọ́lọ̀ dọ̀tọ̀ àmọ́ tó bá ti wá di pé kíni tó bá wá di àlámàrí ẹ̀sìn wọ́n kà lóko àwọn àá ìrìn àkéwú náà ẹ̀yìn tó bá di àlámàrí ẹ̀sìn nígbà tó máa sára ẹ̀sìn tán ẹ wà rẹ̀ nìkan tó jẹ́

ẹ̀ tó bẹ́ẹ̀ náà ni ó sì yẹ kó máa rí níbi kíni kódà níbi tó jẹ́ àlámọ̀rí ẹ̀sìn gan ó yẹ kó ṣe kíni ó yẹ kó tó rí bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀ lọ nítorí pé tí dókítà bá sí oògùn lò fún yàn kí ni ó ṣe fún kí ni ó ṣẹlẹ̀ sí yàn pàṣẹ náà nìkan yóò kú tí yàn bá sì kú lórí dáadáa tó bá jẹ́ ọ̀gbìn àti àmọ́ kò sí yà fún àmọ́ tí àfa bá sì kéwú tún fún yàn ẹ̀ tó sì nǹkan sọ fún yàn nú ẹ̀sìn tó ẹ̀sìn yẹn bá bàjẹ́ ẹ̀ èyí ó ṣe kíni yóò padà nù sí ọ̀gbìn àti àmọ́ tó túmọ̀ pé tàfà yẹn gangan ló ó gbọ́dọ̀ sọ́ra rẹ̀ di kíni tí wọ́n náà lọ́mọ wá sí kíni lọ́mọ wá mú ẹ̀sìn fúnra rẹ̀ bó bá ṣe wọ̀ èyí ó gbìyànjú láti kíni láti wádìí látọ̀dọ̀ àwọn onímọ̀ so ẹ̀kọ́ àkọ́kọ́ tó wà nínú hadith yìí tá a lè kọ́ mbẹ̀ òun náà ni pé túláàsì ni ká máa ṣe kíni ká máa sẹ́rí pàṣọ́dọ̀ àwọn àfa láti béèrè tó bá rú wa lójú nínú àlámọ̀rí ẹ̀sìn nínú àwọn ẹ̀kọ́ tó wà nínú hadith yìí òun náà ni pé a níbẹ̀ pé ó lálàáfíà pé ká fi omi kíni omi búdù ká fi wẹ̀ gẹ́gẹ́ bí àwọn omi míì ẹ̀yìn gẹ́gẹ́ bí omi ìṣẹ́lẹ̀rú gẹ́gẹ́ bí omi òjò nírọ̀ láti sánmà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àti omi yòókù so omi odò náà nítorí òun náà lẹ́tọ̀ọ́ nínú àwọn ẹ̀kọ́ tó wà nínú hadithu yìí òun náà ni pé wọ́n ṣe ní májẹ̀mú pé agbọ́dọ̀ ṣe kíni agbọ́dọ̀ rí omi tó mọ́ ẹ̀yìn ká tó ṣe mara omi tó mọ́ làwọn ṣe mara nígbà tó sọ pé wà tọ̀húrú máa túmọ̀ pé omi tó bá mọ́ láti ṣe kíni láti ṣe mara nínú ẹ̀kọ́ a rí òun pé àríkọ́ńbẹ̀ pé kásìkè mara májẹ̀mú kan ni nínú àwọn májẹ̀mú tí ìrun òfin ṣekínni tí ìrun òfin ní àlàáfíà nínú àwọn ẹ̀kọ́ tó wà nínú hadith yìí òun náà ni so bákan nínú àwọn ẹ̀kọ́ tó àríkọ́ńbẹ̀ òun náà ni pé akọ́ níbẹ̀ pé ogbò nǹkan tó bá jẹ́ pé nǹkan ti ń gbé ní omi níbẹ̀ náà àfa àtàn yọ àwọn nǹkan kan kó ń bẹ̀ àwọn ṣe kọ́ ṣọ́ọ̀lù Fawzan hafizahullah wọ́n ní tó lálàáfíà jù òun náà ni ni kéèyàn lè pé ọ̀ni ẹ̀ wọ́n ní tó ń gbénú omi níta nàbí sallallahu alaihi wasallam sọ jẹ́ kínní ó ti kó ogun ẹ̀ sínú so ìtumọ̀ ẹ̀ náà ni pé a tún rí ẹ̀kọ́ kọ́ńbẹ̀ pé kínní pé ìdí máa ń gbénú omi kọ́lá àwọn míì tún yọ àtọ́ọ̀fì wọ̀gẹ́ ìrì tọ́ọ̀fì èyí tó bá lékè ẹ̀ pé ó kú síbẹ̀ nísìnyí ó wá lékè ẹ̀ wọ́n ní àwọn míì sọ pé àlejò yíyùn so ìdán ogun tó bá ti kú sínú omi tí ò bá ti jẹ pé nǹkan yẹn ti ó ti bàjẹ́ tí ò ṣeé jẹ kò sí nǹkan tí ó burú mbẹ̀ so nínú àwọn ẹ̀kọ́ tí ó wà nínú hadith yìí òun náà ni pé a tún rí kọ́ mbẹ̀ pé tí wọ́n bá wá béèrè béèrè lọ́wọ́ àfa àbẹ́ni tó wá fẹ́ kí àfa ò ṣe fatuwa kó òun lérí ọ̀rọ̀ kan so táfà bá fura mọ̀ pé ó tún nídìí more knowledge nípa nǹkan míì àfa àlejò kí ni àfa àtúndì sọ tí ò sì béèrè ìrẹ̀lẹ́ àlejò sọ̀rọ̀ gbogbo nǹkan béèrè nípa rẹ̀ náà ni pé nípa omi odò lásán náà wá rí pé n tí omi odò fi dàrú mẹ́rin lọ́wọ́ ajẹ́ òkú gbèsè rẹ̀ náà yóò dàrú mọ́ lọ́wọ́ wá sí wá sọ so tó máa béèrè béèrè lọ́dọ̀ àfà nígbà míì tẹ wá sọ pé àfà wa sọ tán tí sọ nǹkan míì kí wọ́n máa wò pé àfà pọ̀ ju ó lè ti fura mọ̀ pé kíní yìí ó kọ̀ nẹ́ẹ̀tì mára wọn bí lè ṣe dàrú mọ́ lọ́wọ́ yìí nísìnyí ìmí ìtúndé nínú àbúlógó almaron àbí Allah subhanahu wa ta'ala kó mọ́sá sí àlékún àgbóyè ìsìn fún wa kó mọ́sá jẹ́ kí a mọ òdodo lódodo já tẹ̀lé kó já má bàjẹ́ ní níbàjẹ́ tó lóka jìnà sí innahu waliyyu dhalika wal qadiru alayhi wa sallallahu ala nabiyyina Muhammad wa ala alihi wa sahbihi wa sallam. Allah Naam. Ani so kan kan. نعم ايوه بسم الله tí wọ́n béèrè fáwọn àtàgbọ́ wọ́n ní tí èèyàn bá ń kírun pẹ̀lú ìmáàmù ìmáàmù wà wà lórí ìrùkú ó wá dákú àbí ìmáàmù wá kú ṣé á bá àrùn yẹn jẹ́ ni àyíbò láti ṣe òru àgbẹ̀ ìtàn béèrè ó lè rí bákan ní máa ń ṣẹlẹ̀ dáadáa ẹlòmíì wà kan tó jẹ́ pé orí sùjúdù ni ó kù sí ó sì forí kanlẹ̀ ni ẹ̀ẹ́dìmọ̀ kó ti ṣe so ẹlòmíì lè ṣe ni ẹlòmíì lè dákú báyìí nípìn ìgbàdàn yóò ṣe ni pé àwọn tí ẹnu mọ àwọn tó bá jẹ́ ká ló dákú lápòjú èyí tí wọ́n gbé kú ń ẹnu wọn ni wọ́n gbìyànjú láti kíni láti gbé e so ẹlòmíì ò bọ̀ síwájú tí ó mọ̀ pé kíni tí ó mọ̀ kọ́ntínú òun yẹn lọ so àníjù láti kíni láti kíni gbogbo wa ká já àrùn ká wá sápò bẹ̀ kọ́lá tó bá jẹ́ pé ẹni kú náà ni ẹ̀sìnbá ẹni tó pọ́sibú kọjọ́ pé ẹni kú so ẹnu mọ àwọn bíi mélòó kan tí wọ́n kàn sí kíni tí wọ́n gbé ẹ̀yìn kú níbẹ̀ tó yẹ pé àwọn yóò mọ̀ kọ́ntínú ìrun lọ táwọn ènìyàn ló ṣe kíni àwọn náà tó padà jọ ìrun tó bá yẹ pé wọ́n ju láti rẹ́síù rẹ̀ tán so eléyìí òun náà ni e, èsì lórí ìbéèrè yẹn wallahu ta'ala a'lam náà wàhálà kí pẹ̀lú àwọn tó dára kẹrẹ. naam ẹ̀ńtàn bí ọmọdé bí tí wọ́n ṣe kí ni tí wọ́n pa súnà so káwọn pé ká pa súnà ọmọ súnà tó súnà tó kan pa ni. so kọ́dà àwọn afá mi sọ pé ọ̀nà yẹn ni pé ó náà ló ṣe kíni ó náà ní tó fẹsẹ̀ nílẹ̀ pípa anabi sallallahu alaihi wasallam anabi sọ àwọn ọkọ̀ hadithi nípa rẹ̀ ó sì fi ọmọ àwọn kan tó lágbára ẹ̀sìn ìlú àrùn sí pé kọ́dà àwọn afá àjẹkọ́ yìí wá pé ọmọ ọ̀nà súnà pípa ọkọ̀ ọmọ òun náà ní tó jẹ́ kọ́ ọmọ ó ṣe kíni kó sì pẹ̀ fó bí rẹ̀ tó bá dijọ́ gbéde alìkìyàmà nàmẹ́ tí wọ́n á pa súnà rẹ̀ tó ìyẹn ò sínú súnà nàbí sọlá rẹ̀ sọlá pé kò gbọdọ̀ jẹ́ ńbẹ̀ ẹn torí pé nígbà tó fi àti kéré wọn bá kò sí ìwà jẹ kò sí lè kájú wọn pa kékeré ni kò ní ìdílé jẹ ẹran wọn wá fi gbé dájọ́ wọn pé kò gbọdọ̀ jẹ́ ńbẹ̀ o àgọ́ sí nǹkan tó ní ìsìn bẹ́ẹ̀ kó pa ẹn tó bá sì pa ọdúnrà ní ìsìn wọn náà jẹ́ ńbẹ̀ kò sí nǹkan tó burú ńbẹ̀ so láti lè kí ni láti yọ ìwọ̀ yẹn kúrò ní ọrùn òbí rẹ̀ wallahu ta'ala a'lam naam ó promise fóun ó sì nǹkan naam naam ìdájọ́ rẹ̀ náà ni pé ẹni tó promise nǹkan tí ò sí ó tẹ́lọ́ wọn bá lè fi ọlá ni ìgbé anabi sallallahu alayhi wa sallam anabi sọ fún wa nínú hadith rẹ̀ náà inú àyà Kùránì nìjẹ́ alákọ̀ọ́kọ́ ó ní innal wa'ada eh, innal ahda kana mas'ula so àdéhùn tí èèyàn bá gbé ẹ̀sìn bá ní pẹ̀lú èèyàn ọlọ́run ọba àlekẹ́ ló béèrè àdéhùn yẹn tó bá dijọ́ gbé dàlùkìyàmà yóò béèrè nípa rẹ̀ naam so anabi sallallahu alayhi wa sallam tó wá sọ fún wa nínú hadith kan pé ayatul munafiq salat ànábì ní àmì dáhà máa fi ń mọ àwọn mùnáfìkì nìfàákù pín sọ́nà méjì mùnáfìkì òun náà ni ẹni tínú rẹ̀ yàtọ̀ síta rẹ̀ ọ̀tọ̀ ni tó fi sínú ọ̀tọ̀ ni tí ń fi síta so ànìfàákù akbar wa mùnáfìkì ńlá ti yẹ pé yóò gbé ìjáde kó nẹ́ẹ̀sìn òun náà lẹ́ni tó fi kèfèrí sínú ó fi kèfèrí sínú wá fi ìsìlámù síta dáhà mùsùlùmí náà gbogbo agiri kan lọ́lọ́run bá àlejò alárin wọn náà Al-Qur'ani pé wàyí

tẹ̀sí máa ń bẹ lára ẹ̀sẹ̀ pọ́n ti máa máa mọ̀rọ̀ kó mọ̀ pé fihi khaslatun min khisali almunafiki ìwà kan wà munafiki ń bẹ lára rẹ̀ wa idha wa'ada akhlaf tó bá sá àdéhùn yóò ṣe kí ni yóò yàpa àdéhùn yẹn ṣẹwádìí yàpa àdéhùn yẹn ó pé oríṣiríṣi ẹlòmíì lè tọ́ amada yàní ó lè yàpa àdéhùn yẹn amada ó máa mọ̀ náà ní pé ó sọ fún òṣèlú kìsì mọ́ eléyìí ó lẹ́sẹ̀ kò tó bá jẹ́ pé àwa làákàn rí kó yàpa àdéhùn ẹ̀ ń bọ́yá kò sí lágbára ni ó promise fún òṣèlú nǹkan báyìí kò tí wàá lágbára láti ṣe ó sì mọ̀ kóhun sí lágbára ni àwọn sọ pé ó sì àdéhùn ṣe gínà púpọ̀ rẹ̀ sórí eléyìí nísìnyí kò ní ẹ̀sẹ̀ kankan tó látara pé kíni ó sàdéhùn lóòótọ́ àwọn agbára rẹ̀ sí ìka ẹ̀hẹ̀n wàyíṣà wà àdá akhlaf nínú àwọn àpẹẹsẹ àwọn fíìmù mọ̀nàfìkì tó bá sàdéhùn yóò ṣe kíni ìyàpá wàyíṣà túmìnà khan tá a bá sì gbára lé tá a bá fọkàn tán sábà ẹ̀ ń trọ́sì nǹkan sí lọ́dọ̀ khan yóò jàǹbá yẹn ó lè jówó ó lè jẹ́ ọ̀rọ̀ gan lẹ́yìn trọ́sì sí lọ́dọ̀ yóò jàǹbá yín kọ́dà ó lè jẹ́ ọmọ gan tí àwọn ọmọ yìí tì mọ yóò jàǹbá ẹnu kò ní ń sókè ni kò ní mójútó àmánà náà àbí dúkìá ó lè jẹ́ owó ó lè jẹ́ dúkìá ẹ̀yìn kọ́dà gbogbo àwọn ọ̀tá ìfọ̀ kan sí pé ẹlòmíì wọn kó sí lọ́wọ́ yóò sì tẹ ọkọ̀ <laughs> <laughs> bá padà sí ọlọ́wọ́ bẹ́ẹ̀ ó tuntun ni nígbà tí wàá gbà padà wàá kó wíwórí jáde wọ́n yóò náà sí lára kí nípa àwọn ó sì mọ̀ gbogbo yẹn sọ́wọ́ rẹ̀ pé owó rẹ̀ pé àfúnṣe owó tó kó fọ̀nù ṣùgbọ́n àwọn nǹkan yẹn làwọn ẹni síwájú máa ń sọ gan pé bó bá ti gbé nǹkan fún yàn gẹ́gẹ́ náà ni kò ṣe kíni bó ṣe bá owó rẹ̀ gẹ́gẹ́ ẹ̀sìn bá ní mọ́ sọ pé ó sáré lò tó bá wá lò pé ká ẹ̀rákùn ó jẹ́ kó sí mi lọ́rùn ah kìíní kan mo ní bùkátà kan nísìnyí sì ní ìdí padà ń gbà báyìí ẹ̀rákùn ṣe ń lò tó bá ní olùkú sí wàhálà níjọ́ tó bá dá padà fún tó bá kó ẹyọ fún òun náà mọ̀ pé àbẹ̀ ah, owó ẹyẹ padà rí nígbà tó fi ṣe nígbà tó fi lónìí ṣùgbọ́n àwọn kan náà yẹ kí a mọ̀ mójútó wallahu ta'ala a'lam subhanaka allahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk